ìrẹ́dẹ́ ìrẹ́dẹ́ o. ìrẹ́dẹ́ ìrẹ́dẹ́ o. fèyí sí kẹ́mi ló ń lo gblẹ̀. ìrẹ́ wà lédè. fèyí kẹ́mi ló ń lo lẹ̀ o. ìrẹ́dẹ́ ìrẹ́dẹ́ o. fèyí sì kẹ́ kọ́kọ́ ohun tí mo fẹ́ wí ń bínú. ní sùúrù tẹ́tí kó o gbọ́ mi níbí ẹni tí fìlà yẹn jọ tiẹ̀ ló máa wọ̀ lọ tó o bá ti wá rí wàá dé sí lórí wàá wá kì í lọ́rùn ọwọ́ mọ́lẹ̀ wàá wá máa mú bọ̀ núlé ìrèdè ìrèdè o ìrèdè ìrèdè o fèyí sí kẹ́mi bàbá túndé ìrè wọlé dé fèyí sí kẹ́mi bàbá túndé o. aláwùrọ̀ bíi tó lòkun lọ ṣàlàyé ń bí kò mà ní jẹ́ òótọ́ aláwùrọ̀ bíi àti ẹlẹ́yìn ìrè wọlé dé fèyí kẹ́mi bàbá túndé o. ó ti yá ojẹ́ mi nìyẹn kí n gbọ́. fèyí jẹ́ mi nìyẹn kí n o ó sọ pé ewé ayò ewé yìí tún mèdè ìtú ló ní kí wọ́n tún yín ṣe ìfà ló nìkan fààyè mọ́ra àìbínú kogun àtàrẹ ogun méjì ka bàbá ogun mẹ́ta ka àwàṣẹ́ orí ló ń túmọ̀ ẹnu gbogbo ọ̀nà ní ẹsẹ̀ ó ní ìmọ̀ tún ìmọ̀jọ́. ìmọ̀ ẹni wọn kì í dalẹ̀ tó bá lọ mẹ́lẹ́mọ́ wọ́n fi joyè ẹlẹ́mọ́ tọ́wọ́ wọn bá tẹ̀gbìn wọ́n fi joyè ẹrùgbìn tọ́wọ́ wọn bá tẹ̀rẹ̀ wọ́n fi joyè alárẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ fèyíkẹ́mi náà bá jọ ń pẹ́ mọ́ pákí ṣàkátà rẹ̀ ọmọ ọba nìjẹ́ kúbẹ̀rẹ̀ odò kò lùkẹ̀rẹ̀ ṣe bòun lájágùn lóde ọ̀run ó dá tó bá ṣe pé tẹ̀yìn fèyí ṣìkẹ́ tó ṣe pé tìyẹ bàbá túndé bò ṣe pé tìyẹ ó yàgbà lọ́rùn ọwọ́ mú àgbèrè ní kú gbọ́wọ́ ọwọ́ tí ṣìgìdì bá gbé àgbẹ̀tì ló máa ń gbé arúmọ̀sùn là rewúrẹ́ kọ́lọ́hún dákun má padà lẹ́yìn yín kó má gbàgbé ọ̀rọ̀ kọ́lọ́hún dákun má padà lẹ́yìn yín kó má ọ̀rọ̀ tá a jọ sọ. fèyí ṣìkẹ́ lẹ̀lẹ́ dádì òun gangan lẹ̀lẹ́ dádì fèyí ṣìkẹ́ ṣé kí n máa bọ̀ ni tẹ́gùn ẹni bá jóore ṣe bórí màá ń yàtọ̀ kùn ni ẹ kúrò lọ́nà ẹ yàgò ẹ yàgò lọ́nà ẹ bìlà mo fẹ́ gbowó kábíyèsí mo fẹ́ gbé owó kábíyèsí. ó yẹ koríko dìde èrú wa dìde. koríko dìde o èrú wa dìde fèyí ṣìkẹ́mi dìde wá gbà yìí. fèyí ṣìkẹ́mi náà rè o. ọmọ bíi ti o. ẹ̀yin ọ̀rẹ́ ṣé gbogbo yìí lè wà ń torí bó ti ṣe wù mí ní bó ti ṣe wù mí ní mi ni mo fẹ́ ṣe engagement tọ̀tẹ̀ yìí o mi ò fẹ́ ohun tí yóò ẹ̀yin ladies ṣe ń jó ọ̀dà tó bá jẹ́ gbogbo tẹ̀yin ladies ẹ jẹ́ kí n fún yín lóhùn kan kí n tó wálé ó yẹ kí n máa sọ wípé no be you a carry come but na you go carry go títí a carry go. Baby sweet baby nice jùdí jùdí o ọdún ikọ̀ ṣe mọ̀ pé sẹ́ẹ̀sì má lọ rògbò yàrá ni ṣẹlẹ̀ mọ̀ pẹ́rẹ́ wá pa ẹ máa fẹ́ máa bùgá sẹ́mi má lọ lè lè lè lè lè bẹ́ẹ̀ bí kò yá Jésù Olúwa wa ó yẹ kúnlẹ̀ wọ́n ti mú un dé ó mú olórí kọjú sí kábíyèsí ni kẹ́ kọjú sí ẹ̀yin náà ẹ wo ohun tó mú wálé tẹ́ bá wọ ọwọ́ ẹ̀yìn ẹ̀ kì í ṣọ̀gọ́ ṣukú eléyìí ò kì í ṣọ̀gọ̀nà ẹ̀rí kò dẹ̀ súnké ọmọ tó dúró déédéé ni ó nà délẹ̀ ẹni tó lẹ̀pa ló ń jẹṣẹ́ ọ̀rọ̀ bọ̀ yóò pa òun níṣẹ́ yẹn fi máa ń pé ọmọ ọlọ́ni ọni ọlẹ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn lẹ́pa ló ń jẹṣẹ́ ọ̀rọ̀ bọ̀ èmi gan dáàdi wa wọ́n pẹlẹbẹ jù yé wọ́n dúró déédéé wọ́n ń ṣe nọ́mà kábíyèsí àwọn méjèèjì ni wọ́n déwájú yín yìí ó ti mú olóríire wá hàn yín lénìí àṣẹ lọ́ba ń pa ọba kì í dábàá ẹ sọ ohun tẹ́ ẹ fẹ́ fún Babátúndé ọmọ ọba lòun náà ọmọ Yorùbá abínibí dẹ̀ ni ọ̀rọ̀ yé jù ní tẹ́ ẹ bá fẹ́ lórí fèyí ṣìkà ṣìkẹ́ òun ni kẹ́ sọ fún kì í ṣe ọmọ ẹgbà kì í ṣe ọmọ tá a nà ẹ wá pàṣẹ ọba lé wọn lórí jésù olúwa wa. tọ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀ látẹ̀kan ó èkó àwọn nǹkan kan tá a yìí máa ṣe náà ká tó kágbá ètò ńlẹ̀ bọ̀tẹ̀ inú mi dùn ọkàn mi dẹ̀ yọ̀ nítorí pé wọ́n ní tílé san ni wọ́n ní àwọ̀ láti ń rí èmi ń rí ojú ọmọkùnrin yìí mo dẹ̀ rí pé yóò jẹ́ ọmọ aláyọ̀ àti pé kò sí ọ̀nà tí a lè gbégbà kí ọlọ́run má bọ́ àwa ọba nítorí pé èèyàn ò lè jọba kọ́lọ́run má mọ̀ sí gbogbo ọ̀ǹda bó ṣe wù kí orí láyé yìí wọ́n yí lọ sí wa bó bá ti yàn án tójú ọlọ́run ló fi yàn án yóò jẹ́ òun náà ni ó fi jẹ́ pé gbogbo àwọn ọmọ wa wọn ò kì í sì yàn inú mi dẹ̀ dùn pé my princess pé kò sì yàn ọmọ mi mi ò ní pè ẹ́ ní àná mi ò ní pè ẹ́ ní àbúrò mi ò ní pè ẹ́ ní ẹ̀gbọ́n gbẹ̀dẹ̀ ṣe rí ìwà pẹ̀lẹ́ tó ń wù yìí mo rò pé ibi ń bí ni wọ́n má jẹ́ ó yàtọ̀ tó o bá ti jẹ́ kó yàtọ̀ tọ́mọ ẹ̀ bá ti wọnú ilé ẹ̀ wàá bẹ̀rẹ̀ sí máa rí sí you will rule the nation you will be great you will be great lẹ́nu ọba tí o bá ti ṣe ìkẹ́ ọmọ yìí torí pé ó dá àwa lójú gẹ́gẹ́ bí òbí pé kò ní ṣìwà wù tó bá ti ṣìkẹ́ tó dẹ̀ fún ní òtítọ́ rẹ kò sí ọ̀nà tó lè gbégbà láyé ìkírè má jẹ́ tiẹ̀ tó bá ti tẹ̀ ń ṣe yìí mo sọ pẹ̀lú àṣọ lọ́rùn tọ́lọ́run fi ṣe ìṣẹ̀dá ayé mi tó fi dẹ̀ fi mí ṣe ọba ìlú pé ò ní ṣìṣe láyé ẹ̀ ogun ayé ò dẹ̀ ní borí ẹ̀ ogun ìdílé ò ní borí ẹ̀ ogun ló ní borí ẹ ọ̀rọ̀ lọ́rọ̀ ò di tiẹ̀ àkóbá àdábá wa sọtẹnu ẹ láyé títí wàá fi jáde láyé kò ní jẹ́ ìpín ẹ mo tún fi mọ́ná. jésù olúwa wa olúwa fi èyí sì kẹ́ ẹ̀ mẹ́ babatunde akínní àná you are already my son ọ̀rọ̀ ẹ jẹ wá lógún bí ọ̀rọ̀ àwọn ọmọ ṣe jẹ́ ni kò sí kan tí mo tún fẹ́ sọ mọ́ torí kábíyèsí mọ̀ ẹ́ láti inú délẹ̀ èmi náà dẹ̀ mọ̀ ẹ́ ilé ni fèyí ń lọ àrólé fòjóró sí i ó fòjóró sí i torí pé ó ti mọ̀ pé ilé ló ń lọ bọ̀tà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fèyí ilé ló ń lọ o torí wípé ìdílé yìí a ti jẹ́ ọ̀kan ojú tí mo dẹ̀ ń wò ní gbogbo àwọn tí wọ́n wá láti ilé yìí ẹni re ni wọ́n fèyí àsìkò ọ̀rọ̀ ò tí tó mo mọ̀ ẹ́ mo rù ẹ́ fóṣù mẹ́sàn-án mo dẹ̀ bí ẹ mo mọ irú ọmọ tó jẹ́ mo sì mọ irú ẹ̀dá tó yàn mo mọ̀ pé tí Babátúndé bá ti tọ́jú ẹ gẹ́gẹ́ bí kábíyèsí ṣe sọ ni ẹni tó bá nífẹ̀ẹ́ rẹ kò lè lack anything in life you are a special child ọjọ́ tí mo ti bí ẹ mo rí yàtọ̀ láyé mi àti àwọn àbúrò àtẹ̀gbọ́n ẹ̀ bó ṣe wá ń lọ fèyí má gbàgbé tí mo kọ́ ẹ o inú mi dùn o ò gbọ́ kémi àti bàbá ẹ búra wa ká nara wa rí tó bá gbọ́ má bò mí láṣìírí tá a bá ń jà tẹ bá wọlé àpamọ́ra ni ẹ ní mọ̀ pa ń jà ìwà yẹn ni kó máa wù lọ o ń sọ ọmọ tó ń yọ òbí lẹ́nu àtọ́jọ́ tí mo ti bí ẹ mi ò lè ká pé ẹ̀mẹ́rin ẹ̀ márùn-ún ló kọ̀rọ̀ sí mi lẹ́nu rí bẹ́ẹ̀ náà ni kábíyèsí ìwọ lórí babájídé tó ló ń wẹ̀ o fẹ́ fẹ́ o anybody ò fọ́ọ̀sì ẹ fẹ́ o dẹ̀ ní o fẹ́ dúró di àsìkò ọlọ́run o dẹ̀ dúró ọlọ́run dẹ̀ yàn fún ẹ ọba tó yàn fún ẹ yéṣu nígbà lọ́wọ́ ẹ babatunde mo bí ẹ níjọ́ tó kọ́kọ́ rí ẹ o ó ló ti lọ gbàdúrà sí ọlọ́run dẹ̀ sọ pé aya rẹ ni ọlọ́run tó wá ní aya rẹ ni èso onísọpá aya rẹ kọ́ olúwa sìn ẹ lọ o kábíyèsí ti sọ̀rọ̀ mi ò lè sọ mọ́ọ̀chì mọ́ ju kí n kàn fi àdúrà díẹ̀ wọ́n bá tèmi torí pé tiwọn ni àṣẹ àfikún ni tèmi ṣùgbọ́n àfikún náà àṣẹ abiyamọ yóò máa sìn yín lẹ́yìn orí yín ò ní gbàbọ̀dè ẹ̀dá yín ò ní gbàbọ̀dè ẹ̀ ní bọ́jọ́ lọ́jọ́ lọ ẹ̀ ní faragbàrúwẹ̀ a ti mọ ìdùnnú yín lónìí àní mọ ìkorò yín lọ́la ẹ máa lọ nínú àlàáfíà àti ìdùnnú kí oore ọ̀fẹ́ Jésù kó sì máa bá yín lọ fèyí o ṣe mú ọkọ wálé mo dúpẹ́ tó gboyún ọ̀sán gangan mo dúpẹ́ pé ò ya ọmọkọ́mọ mo dúpẹ́ pé ò tiẹ̀ mọ́yìnbó mo sọ́rí o torí pé òyìnbó ló fẹ́ fẹ́ ta sì ní rárá o sì gbọ́rọ̀ sí wa lẹ́nu ó padà fẹ́ dúdú mo dúpẹ́ o ṣí ọkọ mi ọmọ á sí ẹ lẹ́nu thank you very much. jésù olúwa wa ẹ̀yin méjèèjì ẹ wá dìde. alágbára láyé ọba mi. sọ wípé lódodo dájúdájú o. lódodo dájúdájú. ẹni lódodo dájúdájú o. lódodo dájúdájú. àánú rẹ̀ yóò máa wà títí ayé. lódodo dájúdájú. girama ẹni ọba lẹ́ ó máa jẹ́. ọba lẹ́ ó máa jẹ́. lórí àwọn méjèèjì ọbalẹ̀ ó máa jẹ́. ọbalẹ̀ ó máa jẹ́. ìyá pé tó fi ná dáhùn o. ọbalẹ̀ ó máa jẹ́. ó yá o gbígbéga gbígbéga ọba tí kò yí padà ìyìn ló yẹ o gbígbéga gbígbéga ọba tí kò yí padà ìyìn.

gbígbéga gbígbéga ọba tí kò yí padà ìyìn ló yẹ ọ́ Jésù Olúwa wa ó yẹ kúnlẹ̀ níwájú bàbá àti màmá ti mú ọra wọn déwájú yín báyìí nígbà tó introduce ara wọn lọ́dọ̀ bàbá àti màmá wọn ó tún mú ọmọ wálé wá fún yín ó mú ọmọ olóríire wá fún yín ẹ wò mí ọmọ dáadáa lọ́mọ yín o aya gidi ló mú wálé ọmọ dáadáa lọ́mọ yín o aya gidi ló mú wálé ṣànjọ máa lówó lọ́wọ́ ṣànjọ máa bímọ lémọ ṣànjọ máa kọ́lé mọ́lé ṣànjọ máa ralẹ̀ mọ́lẹ̀. torí náà olóríire ọmọ ló mú wá yìí ọtúnba girama ẹ sọ tẹ́lẹ̀ sínú ayé àwọn méjèèjì wọ́n dìkan lénìí bẹ́ẹ̀ ni kàn ṣe máa gbòòrò sí i látẹ̀ní lọ gíga gíga gíga ibi gíga ni ká ti máa bá wọn lórúkọ Jésù wọn ò ní wálẹ̀ mọ́ láéláyé ó yẹ sọ sínú ayé wọn ẹ má jẹ́ kó gùn jù. àwa ni a ní ayọ̀ wa ayọ̀ tí Jésù fi fún wa sátánì kò lè bá wa dùn rárá jésù ló fi fún wa. ní orúkọ jésù. àmín. ní agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn fèyísìkẹ́ àti babátúndé ẹ di ọ̀kan lónìí ikú ò ní yá yín ní orúkọ jésù àrùn ò ní yá yín ibi gíga gíga gíga báyìí la máa ń bọ ọjọ́ ní orúkọ jésù ibi gíga la máa bá yín. Àmín kò ní ṣòro fún yín ọkùnrin àbíyè obìnrin àbíró ẹ̀ẹ́dá ẹ̀ẹ́dàrúgbó yóò dára fún yín gbogbo bí tẹ́ bá ti fi ẹlẹ́sẹ̀ yín tẹ̀ olúwo máa gbalẹ̀ bẹ̀ fún ojú òní tì í fún ohunkóhun jésù olúwa wa. kí tó ṣe àdúrà. <laughs> bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tábà ti jẹ ti Kogi State á di karùn-ún ọpẹ́ ní fọ́lọ́run adúpẹ́ fún ọjọ́ òní ẹ má bínú o ìdúró àti ìjókòó yìí kò tọ́ sí àwọn méjèèjì lónìí ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìgbà tí ìyá tèmi fi mí sílẹ̀ ní ọmọ ọdún kan ni àwọn gbé ni mọ̀mọ́ tiẹ̀ gbé mi tó wá ń tọ́jú mi so kẹ́mọ̀ bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ so bàbá tiẹ̀ ó ní Ọdẹ́jídé ṣùgbọ́n ọmọ ọmọ mi ni ọmọ màmá mi ni bí gbogbo ẹ̀ ṣe rí nìyẹn ẹ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run at least pé mi náà gbé ìyàwó fún ọmọ èyí tí a rẹ̀ máa ṣe ó pọ̀ agbára Ọlọ́run àti àwọn tó wà ní ibi àtàwọn tó wà ní lóyìnbó gbogbo wọn la máa ṣègbéyàwó fún a ṣe gbọ́kọ̀ fún wọn. mo wá ń gbàládùra báyìí wípé gbogbo ibi tí ògo ẹ̀mí àti erélúdé ògo tí máa kọjá àbẹ̀ lágbára ọlọ́run. a lọ sí lóyìnbó lọ sí London lọ sí Amẹ́ríkà akẹ́rù akẹ́rù akéré okòdélé ibi tí àwa bá dé lẹ́yìn tí iṣẹ́ máa bẹ̀rẹ̀ lágbára ọlọ́run ọkùnrin àbíró obìnrin àbíyẹ ní agbára ọlọ́run ẹ bí ìbejì ẹ bí ìbẹ̀ta mo tún gbàdúrà ìbẹ̀rin ní agbára ọlọ́run ẹ ọlọ́run ti ọlọ́run ṣe wá ní family for life torí àmọ́bí táwọn méjèèjì ti bẹ̀rẹ̀ bí eré bí eré bí eré ni adẹ̀ríbi tí ọlọ́run ràn wá lọ́wọ́ délé ni adẹ̀ríbi tí ọlọ́run ràn wá lọ́wọ́ lọ ọpẹ́ ní fọlọ́run ẹ ní fojú sunkún ọmọ o ẹ gíga gíga là bọ́jọ́ ibi gíga ni ààyè yín lágbára ọlọ́run ibi gíga lààyè yín lágbára ọlọ́run ẹ ní táwọ́ náà ẹ ní tàràkà ẹ ní fìbú ẹ ní fìbú ìkahanu ẹ ẹ àwọn ajínigbé wà lọ́tún wọ́n jí wọ́n wà lọ́sì ọlọ́run ní ṣèyàn nípìn wa ẹ ní rìn jọ́ tẹ́bi ń pọ̀nà ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe ń ṣe o ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe ẹ ní fọjọ́ ọlọ́jọ́ lọ ní agbára Ọlọ́run